فإن أصدق الحديث فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار آه، أهلا وسهلا بكم مجددا إلى هذه الجلسة بإذن الله المباركة المباركة فيها وفي أهلها آه، ونرجو الله سبحانه وتعالى أن يديم علينا نعمه ظاهرة وباطنة في هذه الجلسة وفي غيرها من المجالس العلمية بإذن الله التي نجلس فيها وصلنا في الأسبوع الماضي حديث آه، قرأنا في الأسبوع الماضي حديث أمنا عائشة رضي الله عنها رضي الله عنها وعن أزواج نبينا محمد صلى الله عليه وآله وسلم وعن الصحابة أجمعين اليوم بإذن الله سنقرأ من حديث حديث ذلك الصحابي الجليل هو النعمان ابن ابن ابن بشير وهو أبو عبد الله والحديث الثالث من كتاب لكتاب أربعين الإمام النووي نقرأ الحديث كما هو شاننا ثم نرجع لبيان معاني آه، آه، ألفاظ الحديث بسم الله الحديث الثالث عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعفه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم أحسن بارك الله فيك أدعو اسم الله الله بلا ترى عليكم ìkẹ́ àti ìjẹ̀ النبي محمد صلى الله عليه وآله وسلم حديث إليك إدفع من أترى الإمام النووي تيوان كجو قال بنقابي جوامع الكلم بقابي أطوى ابن رجب الطرفي من أحاديث النبي àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ tó ẹgbẹ́ ẹyọ ọ̀kan rèé tó tó ìtumọ̀ ọgọ́rùn tàbá bùkéré nínú àwọn ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wa tó sọ àdíṣe eléyìí àdíṣe gbòǹgbò kan náà ni tẹ̀lé ibi dábàá fi kó àdíṣe ìjọ kèsì pé ká má lọ ka Bukhari má ká má ka Muslim mọ́ wọ́n sì fi ogbó ọkọ́lá lè ka Bukhari tẹ́yà lẹ́bà tí wọ́n sọ ọmọ mọ́ ń gbẹ àwọn èèyàn mi ogbó àwọn èèyàn èèyàn mi lájọ súnmọ́ra wa ìlú òǹgbẹ kò dáa fún ẹgbọ́ mọ́ ìdífẹ́ǹdì Bukhari kò tí wọ́n ṣe Bukhari ọkàn ń dìfẹ́ǹdì rẹ̀ ẹlòmíì ò sí àṣàhẹ́ Bukhari gan

ṣùgbọ́n eléyìí ọlọ́run bá fọ́ ìbáríkà sí ilé lẹ́nu fún àwọn àfọ́ àpanubọ̀ pé wúmà àtọ́nù ìkótó ẹlùmọ̀tọ́nù tàbá ń sọ sílà tí wọ́n ṣe ilé ayé tó jẹ́ látọ̀dọ̀ owó èèyàn ló ti wá lákòjọpọ̀ ó dàbẹ̀rẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run àbọ́rọ̀ ànádì báwọn èèyàn kọ́ àwárí tó takora wọn ń bẹ̀ àwárí tó lẹ́ńbẹ̀ àbíká lọ sínú àti mùsùlùmí olóyè balógun kò ní edition kò ní edition ẹnìkan lè sọ́gbẹ́ ara ah, àwọn textbook tá ń lò ẹ náà wọ́n àtàkùrá wọn edition olùlò ẹbí yóò ní revise kí ló revise ẹ̀ èyí tó sọ tẹ́lẹ̀ ọ̀bá ní ìṣẹ̀lẹ̀ mọ́tò kò sí revision fún sọ ẹ̀ Buhari kí n tó lè yàtọ̀ ní pé mọ́túbà ibi tó ti ń tẹ eléyìí yàtọ̀ sí tẹ́lẹ̀ ń tẹ eléyìí o àwárí àwárí revise rẹ̀ èsì Bukhari wà látàrí olóyèfà tó ṣe pé ìdí ó kójọpọ̀ ẹ̀ tí ẹ̀ bá ń kà èyí mọ̀ gbàgbẹ̀ sí náà ni ẹ̀yà padà sí ìdá tó mọ̀ hadith àfáwà al-Nu'man al-Bashir Abu Abdullah hadith gbogbo ẹ̀sìn wà kan náà tó ṣàlàyé alánàbí wa alihi wa harama bayyinun ẹ̀sìn wa yìí láàrin nǹkan mẹ́ta ni nǹkan mẹ́lò mọ̀ pé nǹkan mẹ́ta ni nípa bí nǹkan yẹn ṣe jẹ́ halal ìtọ́tọ́ haram ìdí ọ̀tọ̀ ọwọ́kùn kankan tó wà láàrin méjèèjì ọ̀rọ̀ tó wà láàrin méjèèjì yẹn ni àdíjì fẹ́ dáré lórí pọ̀ ìnà halala bayyinun lónìí wọ iná àrọ́mà bẹ́yìí nù kẹ́nìkan dé ń sìnkú pé ẹjọ́ kílẹ̀ nípa alẹ́ ka kùránì àbí kẹ́nìkan dé pé kílẹ̀ nípa alẹ́ wáṣọ ìyá òhun lọ́lọ́ ń dáwà náà ẹ̀ká lọ́mọ rìn láàrin ní kulman harama zinata lọ́hí alẹ́tí akọ̀rọ̀jẹ̀lẹ̀ ìbáàdì kò tó yìí bá ọlọ́rin ta ló sọ dèwọ̀ ọ̀ṣọ́ tọ́lọ̀ bá ṣe fún àwọn ẹrú ẹ̀ fìrìn gbé intú jọ́ṣọ́ yẹn ọlọ́run bá ti pè é ní ẹ̀tọ́ fún wa oúnjẹ náà fọ́ kùlú mi ń tó yìí bá ti mọ́ lọ́gbàgbọ́ náà kù ọlọ́run ló pe oúnjẹ àwọn nǹkan tó mọ́ sàlàyé rẹ̀ kí ẹ bẹ̀rẹ̀ ti pé ẹjọ́ kílẹ̀ nípa adé máa sunú ilé náà gbé ọlọ́run kọ́lé fún wa ẹ̀gbọ́ àwọn tó tún wá jẹ́ haramu náà báyìí nù ní dáa fún àánú ẹ̀sìn ní pé kó mọ̀ tán pè ní haramu wọ́n bá lọ kọ́ halali máa yà rẹ̀ bí o bí máa torí pé gbogbo nǹkan pátápátá halali ni àti dọ́lọ̀ bá gbogbo nǹkan pátápátá kí ni inú súrọ́tù nìta ọlọ́wọ́ bá ní orí mẹ́ta lẹ́gbọ́n ó máa dùkún wọ́bà náà dùkún ọlọ́nka obìnrin irú bí 14 different obìnrin wípé èèwọ̀ ni wọ́n jẹ́ fún yín ọlọ́niwọ̀wọ̀ ẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ máa wà rọ àti dẹ́gún bí àmúwárẹ̀ gbogbo irúfẹ́ obìnrin tó bá kù tí ò bá ti fọ́ọ̀ sí kàtígórì ẹ̀tọ́ ni fún yín kí wọ́n nínú ọ̀rọ̀ ẹ̀dàpọ̀ ẹ ka gbogbo àwọn tó gbọ́ náà fún mi yóò para ìtànà tó ọ̀nà ń pè yìí ní ọ̀gbóyé bá ní ìsìn irọ́ mo fẹ́ máa list àwọn obìnrin èyí tó tọ́ náà gẹ́gẹ́ bí mo ṣe máa list àwọn èyí tí kò ṣe nínú àti ọ̀tọ́ ìráàkì ọ̀kù nì ọlọ́run ti yẹjú ẹ̀ àwọn tó jẹ́ ìwọ̀ nìyẹn ìrìnbà pẹ́ tó rẹ̀ pé ṣí dáadáa ní kéèyàn kọ́ èèyàn kọ́ dáadáa ṣùgbọ́n àlàálẹ̀ àti àrámù mú sọ́wọ́ أبا النبي صلى الله عليه وسلم هو الحديث الأخير في خمسين لابن رجب الحنبلي وذلك كسرت علينا شرائع الدين فباب نتمسك به جاهل تبلا بقوض حرام تجا أي حلال سوري حلال أو كذا هذا ألا بقوض أهل اليوم قال sáàfún alẹ́yọ ọ̀kan tó ẹ́pàá bá ti lójú tó báyìí ọlọ́run mọ̀ kára àríkà ń ṣe ogun ìrúkù náà ó ní kí ni o láà ẹ̀dáàlù lìsáàlùkà ó tó bá ìsìnkìrìsà gẹ́gẹ́ mẹ́ mọ́ jà síbi ìmọ̀ ìṣẹ̀rẹ́sẹ̀ ọlọ́run tó tó bá bí hàn pé orí ẹkẹ́ yàn kọ́ haram nìyẹn gbọ́dọ̀ gbogbo nǹkan tó jẹ́ aláàlì fún wa aláàlì ọlọ́run mọ̀ ṣe ìndẹ̀ aláàlá bẹ̀yìn náà kí ni túnmọ̀ bẹ̀yìnúnà tó wà fún halali ní pé gbogbo nǹkan lọ́tọ̀ ìtumẹ̀ wà innal karama bẹ̀yìnú kí ni bẹ̀yìnúnà tó wà fún kí ni o tó wà fún haram ní pé wọ́n ti ó dìdà wọ́n ti ní òǹkà kò tí ìyẹ́ bá ní kù ìyẹ́ mi pé jẹ́ ẹgbẹ́ ìgbẹ́ ẹjọ́ ṣe ìlú aṣọ blue ìtọ́bàkọ̀ charlie ti ń kọ́ ìrọ̀ àfihàn èyí tí wọ́n bá ṣe ṣẹ́ lọ́rùn kọ́ ó sáré ẹ̀dà

halal àbíkíní o haram ìkẹ́ ẹ̀ta ní mushtabihat àwọn ìjọ ọ̀kílẹ̀ àwọn èyí tó dàbí kó rújú ṣùgbọ́n ànábìrè ọlọ́run bá ní ibi sàánú rẹ̀ nípa ìmọ̀ gbọ́rọ̀lẹ̀ tó ẹgbẹ́ kí n gbọ́rọ̀ mọ́ pọ́sí rẹ̀ obìnrin náà mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ ṣùgbọ́n àbá ní ẹgbẹ́ túmọ̀ kẹsìrù mi nẹ̀ náà sì pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ ẹ túmọ̀ ẹ̀ pé àwọn nǹkan náà àwọn èèyàn mọ́ torí pé lárúbáwá ó dùn ga sẹ́wọ́n ní láyà ìlànà owó ní àkìsọ̀rù náà tọ́lọ̀ wọn lò wọ̀lá kí ní àkìsọ̀rù náà sí láyà ìlànà ṣùgbọ́n nàbí láyà ìlànà owó náà kẹsìrù mi nẹ̀ náà هذا يفيد أن كثيرا من الناس يعلمون àdájọ́ pé àwọn kan ọmọ ṣùgbọ́n àwọn kan mọ̀ ṣẹ̀rí tó lọ ń bá ilé ṣe pé àwọn ọ̀rọ̀ òrújú yẹn ọ wà fáwọn àwọn èèyàn mọ̀ ẹ̀sìn wa ò ní ní kò ní níyànjú ṣé ń gbọ́ tá à ń sọ yìí ẹ̀sìn wa ò ní níyànjú ẹ jẹ́ ń fún ilé gbà wọn ọlọ́run sọ pé má farọ́kúná fi kìtàbí ní iṣẹ́ yìí kò sí ń tá àṣàlàyé nínú kí ni o nínú Kùránì kí àwọn adégbò ìbánẹ́bì yìí ti sọ̀rọ̀ gbá àwọn kankan wà táwọn èèyàn yìí mà ṣe é ṣe pé ọlọ́wọ́n bá ti wálẹ̀ sínú wàhálà kámọ̀mẹ̀ sí wa gan ọlọ́wọ́n á yẹn bí ẹ̀fọn agbófẹ́sàlù alàzẹ́gbẹ̀rẹ̀ nǹkan tó látàlà bẹ́yìn ọba mà ẹ lọ bí àwọn ẹni tó mà ìyẹn ní pa àwọn kan náà nígbà àwọn kan mà ẹlòmíì kò mọ́ bàwá jí sáyé kò mọ́ sọ pé kódà àwọn àyà kan wà nù Kùránì fẹ́ gbé àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ àpèjúwe kí àwọn sọ́ọ̀tù Ali الله من هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات قلنا أم الكتاب وأخر متشابهة Ẹ̀yà Kùránì gẹ́wọ̀n fẹ́ gbẹ́ẹ̀ lè gbọ́yé tí èyàn bá lè tú bẹ́ẹ̀ yọ dá wà láàlẹ̀. Ìyí tó sọ wípé Ọlọ́run bá wa tó wá gbé ọ̀rọ̀ tó ń bá wa sọ̀rọ̀ tó fẹ́ bí gáìdì wa ní ìwé ẹgbọ́ yóò mú fún emmanuel ní ìsìn mo tún wá kọ emmanuel mi kẹgbẹ́ gbọ́ yìí wọ́n máa ń sọ pé ewé koro àbí ni èyí tá a ní ní kogi ìdíbi tí wọ́n ti ń warin ẹ̀jẹ̀ òkúta sí wọ́n ní ìgbà tí wọ́n máa dálẹ̀ àwọn Russian company ni wọ́n lọ gbé wá nígbà tí wọ́n sì dé tán wọ́n kọ emmanuel ní o ní Russia kò sẹ́ni tó lè ṣe àtìgbàdẹ́ bá tó rí wọn kò sábà níbi mọ́mọ́ ẹ̀ torí pé èyí lẹ̀ gbéde wọn yìí tí èèyàn tó wá gbó ìdè èèyàn ó tún ní technicalities àbá tí èèyàn bá rí ọmọ lọ́wọ́wá tó bá ń sọ technicalities yóò yàtọ̀ sọ́rọ̀ nǹkan ọmọ kanu o torí pé wọ́n ní àwọn èdè tán máa ń lò fún news bẹ́ẹ̀ wọ́n lédè tán ń lò fún ìgbésí wọ́n lédè tí wọ́n lò fún mẹ́díkà kí wọ́n lédè kóòjọ wọn ẹgbà mo gbọ́ lárúbá bàjẹ́ kò sí tíra tí ìlé kà bọ́ tó bá pàdé ọmọ lárúbá apàdé ìga ní ìlú yìí ó ní ẹ̀hẹ́n ẹ̀yin ọmọ nàìjíríà ó ti pàdé àwọn kẹrẹ́gbà táwọn ń súríà àwọn ń sinmi bá àwọn gbọ́ lárúbá wa ìwọ náà ó dà àwọn fẹ́ tẹ̀sí wá gbé news fún mi pé news yẹn gẹ́gẹ́ tí bá ti lè tún fóònù ọmọ àgbà pé gbogbo lárúbá Gbogbo fẹ́ ṣẹ̀fẹ̀ mọ́ ìgbà, eléyìí ṣe kọ́ lọ lọ́wọ́ sọ́lọ̀ lọ́wọ́ mo bá jì sí ní mọ́ ìdíje àti Kọ̀tán, ó yìí Ṣùgbọ́n ṣáàyè ni pé ìyẹn gbọ́dọ̀ kó onígbé wa, ààrẹ ti ní tu, ó ti ẹgbẹ́ àwọn tẹkinikálìtì kan wà bẹ́ẹ̀ pé lọ́ba lọ́ọ́ má ní mo wà sọ láti fún ẹ ní ìsìn. Ìwọ́n bá sọ pé ah, kí ni mo lọ wájú kó mo lọ sẹ́yìn òbíṣẹ̀ṣẹ̀ ń tù ìgbà wá sọ́lá ẹ̀hẹ́ ìwá sẹ́yìn so ìwọ náà gbọdọ̀ máa rẹ́gísítà yìí ìdí máa bẹ́ẹ̀ ló ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba aláwọ̀ ní sọ kùránì kalẹ̀ lédè tá à ní gbọ́ yìí tọ́lọ́run bá ti sọ kankan kalẹ̀ ó mì kó jẹ́ ká nídìí ẹlòmíì yìí tí gẹ́gẹ́ bá ti wà tó rújú ní kùránì ìyẹn ní pé a nídìí ẹlòmíì sí ìsọlọ́run àbá tánàlì ọba tó wọ́n ti ṣàlàyé ẹ̀ nínú ipa nídìí nǹkan míì tí ẹlòmíì sí ìsàlẹ̀ وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليك سو yẹ́ بلا pé كثير من الناس ìrùmìnà náà àwọn èèyàn kan ò mọ̀ torí pé ìtò kí ẹ̀ kò tẹ́jọ́ mọ̀ èyí tó sì rújú kò tẹ́jọ́ ẹ̀ sọ́rí èyí tó jẹ́ wọ̀ kò tẹ́jọ́ ṣùgbọ́n àwọn èyí rújú yẹn kì obìnrin ní wọ́n mọ̀ kì í ṣe lé náà lẹ́mọ̀ pèlé yàn kí gbogbo tó rìn lórí rẹ̀ náà gba àyàn lélẹ̀ rárá ṣòro nílé fún kódà ní àwọn èèyàn gan ara pé àǹtàrọ̀jò wọ rìjà àlùpàlì àǹtàrọ̀jò wọ rìjà àlùpàlì ìwọ yé èèyàn ni ọ kò lè bá àwọn sẹ́ńjì èèyàn kiri kẹ́rẹ̀ kó ti pàṣẹ kó ti fòun dúró ti pa àwọn sẹ́fẹ̀ẹ́ nípa ọ̀rọ̀ onímọ̀ láyà alámùú nàfẹ́fẹ́ mìíràn náà láti lè dúró ń tàn sọ yìí ipe àwọn èèyàn kan wà tọ́rọ owó dìdì máa gbé dìde nínú ìjọ kọ̀ọ̀kan táwọn máa nímọ̀ táwọn ẹ̀nà mìíràn máa àwọn ibn abdulbẹ̀rẹ̀ nínú tẹ̀míhìn wọ́n ní kò sáàdì kan tó takora ó lẹ́yìn tó bá rí tó dàbí kó lójú ara gbé e wá ní sàlàyé ẹ̀kọ́ ilé ní ìfẹ́ sí wá kílẹ̀ ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ àgbẹ̀ commoners ni wọ́n mọ̀ amatul nas wọ́n bèèrè pé dátà mélòó ni sọ̀lá ọmọ gan mọ̀ pé túra kà wọ́n bèèrè pé dátà mélòó ni wọ́n pé ẹjọ́ tá a bá gbà pé nínú ìrún onímẹ́ta ẹwọ́n àgbẹ̀tọ̀ ní àbá ẹbá àdájú láyà ìlàmùhúnná ṣe fi rú nínú in tí àwọn afá àti túnmọ̀ ẹ̀lú pé كثير من الناس جهلوه لكن في نفس الوقت كثير من الناس علموه آه كوما بلا كناسي وبينهما أمور مشتبهة ẹ̀wà rí òmùrù lànàbí fi ànẹ́bí òlẹ́yọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó ń ta àwọn àfi ẹ̀wà aláwọn kan níbi agbègbè wò láyà àlàbùnà kò sí ewu lọ ànẹ́bí wa fún wa solution wọ́n tún wò bá tí ìjó ní mímà fámánì dákọ̀ ṣòwò áàtì fọ́kọ̀ lè tẹ́sọ̀rọ̀ à ìdí nìyí wẹ́ẹ̀sì ọmọlọgbọ́rọ̀ rújú ẹni tó bá dé nínú àfẹ́ ìmùsùlùmí tòótọ́ kìí ṣàyà gbangba síbi ọ̀rọ̀ tó rújú yìí àyàfi onímọ̀ torípó ní mímọ̀ òun lòun gbọ́dọ̀ wá díẹ̀ láti ṣàlàyé fáwọn èèyàn iṣẹ́ tó lọ àwọn ẹni wọ́rọ̀ sátò kí ni o àbíyá ṣùgbọ́n èmi kọ́mọ́nà wọ́n tó mọ̀ kankan ìwọ̀n náà ni náà èmi náà gbọ́dọ̀ wá díẹ̀ ní náà àti lọ́nà fún mi lọ́pọ̀ lọ sí láyà àlàmùhùn náà kẹfẹ́ òmìnira fọ́mọ̀nì tọ́pọ̀ ṣùgbọ́n tọ́rọ̀ ọba ti rújú kí ló ní ká ṣe ń tẹ̀ o ìtìkọ́ ẹ̀fílẹ̀ ìtàmù yìí a ní kìíní kan wà ń bẹ̀ àmọ́ bóyá aláàlì ni wọn àbí aláàlì kọ kìíní ẹyọ ọ̀kẹ́ dákùn stabilizer yìí ó tó kéèyàn fi kìíní ní ìsìn sábà lè jẹ́ ṣùgbọ́n bí ẹ̀bá tí wọ́n pa àwọn ẹni tí wọ́n pa ẹran fún ní ìmọ́ bóyá mùsùlùmí ni wọ́n àbí mùsùlùmí kọ́ ni wọ́n christian kọ́ ni wọ́n jíù kọ́ ni wọ́n ìmọ̀ fún ìmọ̀ bóyá pọ̀ sínú kàtíkórì kanú méjèèjì àtẹ́tẹ̀ta torí pé tẹ́yẹ máa ń dárúkọ mùsùlùmí náà tún ní lẹ́bù mùsùlùmí jẹ́ ọkírun fáwọn ènìyàn tẹ́yẹ mọ̀ bá tíráǹtò lábíyà rẹ̀ ẹ̀gbẹ́ wàhálà ní pàrónì in fact àwọn ẹran mi wà tó ẹgbẹ́ yìí ò níbẹ̀ nínú ìjẹ́mẹ́ ẹ̀dàpọ̀ ẹja wà bẹ́rí ṣù omi ilé àwọn ẹlòmíì wọ́n ní òkà tó ẹgbọ́n ti pé táwọn bá ti sọ́wọ́ àwọn onírí màlúù fa bẹ́ẹ̀ ni irú àwọn ẹni ẹ̀rẹ́ ọ̀rẹ́ lọ́wọ́ tí nǹkan bá ti rújú pé ṣé mùsùlùmí rẹ̀ ṣú àbí òṣù ọ̀ but ọlọ́run bá aláwọ̀ tó gbé wàhálà lé wa lórí kí tètè yanjú ẹ̀ iye tí ò bá yẹ kó rújú mọ́ wá díẹ̀ ayé ànẹ́bì àwọn kan àwọn abẹ́ ànẹ́bì wọ́n ní wọ́n fún wa lẹ́ran ànẹ́bì fọ́lẹ̀nẹ́dìrí alìdókèrò fún lọ́yà àlẹ́yìí amla ànẹ́bì wọ́n fún wa lẹ́ran àmà wọ́n yá àwọn ẹni tó fún wa yìí wọ́n dárúkọ ọlọ́run lé lórí àbọ̀n dárúkọ ànẹ́bì ní sàmùlọ́ha ẹ̀yìn dárúkọ ọlọ́run sí sí yẹn ní pé pé bá ti ẹ̀fẹ́sì fáwọn ẹni yíyẹ kan ṣe kí ni o mùsùlùmí ni wọ́n nílọrin a mùsùlùmí ni wọ́n tẹ́nà bá wá láti ilẹ̀ haúsá mùsùlùmí ni wọ́n abẹ́ẹ̀kọ́ tí ẹ̀rọ bá wá láti ilẹ̀ Ìgbò ara ìta nǹkan ẹni pé christian lámọ̀ ọ́n ti tẹ́lẹ̀ ṣùgbọ́n lè ṣe christian nǹkan fojú tó fojú ẹ̀ ní pé animalism ká tó o àwọn náà torí bí wọ́n bẹ́ pẹ̀ràn kódà ó tún fọ́ nì wípé àwọn àbáàgà alátẹnujẹ àbí àwọn tí wọ́n mọ̀ táwọn kìtẹ̀ bá fẹ́ pa jẹ nílé yá sorry ní Christmas àfáà náà tún pẹ̀ kó bá wọn pa jẹ ládùúgbò àlẹ́lẹ́ kó wọ́n pè ń gbẹ̀ ilẹ̀ mọ́ ilẹ̀ yìí mọ́ sí lọ́dún ìṣe tẹ́ bá ní ìṣe so èyí ó mọ̀ tẹ́ bá ti mọ̀ báwọn ènìyàn ni àbẹ́ni mọ̀ báwọn eléyìí wọ́n yí lè pẹ́ran gan fúnra wọn mùsùlùmí náà bá wọn nígbà yẹn sí problem ẹ̀yìn ṣe ṣubúà lóyìn ló bá ti lè jẹ́ ṣubúà tó bá ti lè rújú fámánì tápá ẹ̀ṣùgbà ẹni tí ó bá ti sá fún tó rújú ànálà ń sọ pé bísínà ti ń dalẹ̀ ayé méjì kí lára kọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì ṣùgbà ti yẹn kò wá ṣe bí ẹ̀sìn nìkan ló wà ibi ìtàn sọ fún àǹsìn bí muhammadu àwọn àti wọn jẹ hayatula oúnjẹ dáa jẹ aṣọ dáa wọ mo rò bóyá báyìí nìyí nǹkan dáa ni pé àmà bóyá wọ́n ṣe láti bí àbí wọ́n ṣe láti bí wọ́n jẹ lọ. ẹni yìí ẹran tí mò ń rí ṣọ́ọ̀bù rẹ̀ ìmọ̀ pọ́n ìmọ̀ bóyá ẹlẹ́dẹ̀ àbí ó yìí

mo ń mọ̀ example wa ó yẹ kí wọ́n lè transfer and tan so ìfúrí ọ̀rọ̀ yìí wàhálà ń bẹ́ńbẹ́ o ṣubúà nínú constituent ní èké ṣe ṣubúà nípa ẹ̀yìn kásọpọ̀ ní ìsìn kìíní kan wà táǹtà ní ìsìn òun náà bí improve drink ní báyìí bí olórúkọ tí ń jẹ́ wọ́n rí táwọn èèyàn mú un náà fi ń sáàbà àwọn èèyàn púpọ̀ ní ìsìn mo snoop ṣeun àwọn constituent kan wà ń bẹ̀ fẹ́ tó ṣubú àti mustapha hùfin bẹ́yìn nínú tàbí ṣe chapman chapman àwọn major team tó wà ń bẹ̀ tó dáni gbogbo ẹgbẹ́ àwọn civilizer kan ẹni láti wádìí ẹ̀ zùmídíọ̀ nílà ká ìrírẹ́gbé gbogbo ta bá ti rí ọkàn máa jẹ́ tí ò ní wò ṣẹ́rí ànábì sọ̀rọ̀ àlọ́sọ̀lá ó ní ayò àìgọ́mì ẹ̀ṣẹ̀lá mi máa lè haram ọdún haram fanáàrù àwòlábìyí ànábì ní èyíkè inú egun abẹ́ran Allahumma sallim sallim sọ́gbẹ́gbà tí ó wù jáde láàrẹ iye àràmù ló ti jáde iná ló tó fi kọ́wọ́ ẹ̀dùgbà náà ṣe gbéde rẹ̀ nígbà tó wá túbà ọlọ́run bùrẹ́jẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ní pé fanáàrù àwòlábìyí iná ara rẹ̀ tó Allahumma sallim sallim torí ìdí náà lóṣooṣù a máa sọ́ra fún tí ń jẹ kí ẹ má torí tí ọjẹ́ kọ́wọ́ kò bá rẹ̀ kìí ṣe jíjẹ nìkan o èmi wíwọ̀ náà iṣẹ́ ìmọ̀fẹ́ ìbẹ́ẹ̀sì síbi àwọn àmà ẹni yìí tó gbé síta ní pé òun ṣe báyìí òun àti bá dì wà àṣírí kan wá tún kó tún máa ń ta àwọn nǹkan ní gbogbo ìbẹ́ẹ̀sì sọ́dọ̀ ẹ̀ owó ìwọ ní ọkùnrin bẹ́ẹ̀ family family tọkọ̀ ṣùgbọ́n fàkọ̀dé sí ẹ̀tọ́rọ ìdí ìdí nǹkan méjì lọ́ṣọ́ ẹ̀tọ́ wá tọ́ ṣùgbọ́n tí ọ̀ ṣe ṣùgbọ́n ìtẹ́bọ̀rọ̀ àlìbí ni ó wà àbárí ó fírí níbi gbogbo blame kò láì dá lára níbi ẹ̀sìn yìí gbóró rẹ̀ ti ṣe ọkẹ̀yìn náà balẹ̀ ní ìṣe ìtìbá kẹwọn kama ẹmọ anamadi wọ western end wọn kàn lọ sáàbù yìí nímọ̀ ìlú kan ẹ̀yìn sọ́rí adìẹ kan ṣẹ̀gbẹ́ normally nàìjíríà yẹ kéyìn lè jáde gbogbo adé ẹni wọn ń gbọ́ ọ̀nà táwọn míì tó ti ń pa nínú nǹkan méjì lẹ́ẹ̀rùn òṣè ní tọ́ alákọ̀ọ́kọ́ kọ́mọ̀dé ọ̀rọ̀ ọlọ́run lè lórí ẹlẹ́ẹ̀kejì kéèyàn dárúkọ ọlọ́run lé ẹran lórí kó wá pa lọ́nà jọ̀dá fúnrimọ̀ta alẹ́ ìkòkò الميدة والدم ولحم الخنزير والمنخنقة يلعب إيه المنخنقة أنا تغفر والمنخنقة والموقودة وقيل كنا نقول أنا تاهي حكو أنا بني ما أنهر الدم إيه تبقى ọ̀hún ọ̀tí ẹ̀sìn fẹ́lẹ̀. máa ń hàrọ̀ jàmù ẹ̀nẹ́bí ní tẹ́ bá ta ọfà mọ́ nǹkan máa ń hàrọ̀ jàmù ìjẹ́ bá ti ṣe tó bá ti lè yọ ẹ̀jẹ̀ jáde tẹ́ bá ta fàmá ẹran nísìn àwọn èèyàn mọ́ ń pẹ̀yìn ẹ̀ bísmìlá ọ ti ta katapọ́ọ̀tì mìíràn lẹ́yẹ ó sì bà bó ṣe bà á tẹ́ báyìí ẹyẹ yẹn dábọ́ ṣùgbọ́n ẹ wá wá kòkòrò òyọ ẹ̀jẹ̀ jáde lára kò ní jẹ́ torí pé kò ṣe kí ni o ó nísìnyí tó gbọ́dọ̀ ṣe onígbọ́ gbọ́dọ̀ pa ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ bá tafà mẹ́rin ẹran yẹn tó tafà mọ́ ọwá débẹ̀ o lè jẹ́ turó mọ̀ bóyá ti ẹni ọba ajá méjì ń di ẹran rẹ ajá ti ẹ ọtọ́ ó máa ibitájẹ́ ilé ìdí wọn ó ní jẹ́ ó tọ́bà mẹ́rin ibi tó ti tù báyọ̀ já sínú omi ó kú wọ́n ni ah, àmì náà tàbà ń bẹ̀rẹ̀ lórí òbẹ́ ní ìpè ọmọ ni tàpọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ di tẹ́bọ̀rọ̀ á ìdí yìí nìyí ara rẹ̀ ó balẹ̀ èṣù yóò wá jókòó tí ẹ ń bẹ̀rẹ̀ pé ọlọ́run ò lè tó báyìí pàápàá ìjọ tẹ́bí bá ń pọ̀ bẹ́ẹ̀ ni in tó bá ti lè rújú àwọn àbá àdájọ́ pé kí ní ìtọ́ àbá àdájọ́ pé kò tọ́ wọ́n wá lọ sọ pé ẹ̀hẹ́n nígbẹ́ mú ètò òun ní ìjà àwọn a bá ní ìjọ tí ẹgbẹ́ táwọn afá bá ti àgírí láwọn ti ìsàgírí báyìí wà mí tó bá wù ẹ̀yìn táwọn afá lọ́wọ́ fẹ́ sí rán tọ́mọ́ tí not disagree into clear ni but one thing is clear ẹyọ kan ní ọ̀rá ìtìlú méjèèjì àyàfẹ́ ìtànà ìbátọ̀ pé méjèèjì lọ́rá ìtì ọmọ ni takọ̀ ṣùgbọ́n takọ̀ lè sẹ́bọ̀rọ̀ á ti dín ìyí tí ẹ bá ń dáwò ipé òun ti kírágà mẹ́ta òun ò tí kírágà mẹ́ta èwo ni ṣùgbọ́n abẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹni ìkéjì kí ló ń ṣe òṣùwọ̀ ìkẹta lọ ń dáùtù lọ ọwà fi ilẹ̀ ọwà lọ sí ìgbò dáùtù ìkíní ìṣe pé àplikébù síbi ẹ̀sìn wa bẹ́ẹ̀ náà ló ṣe kí ni o lọ àplikébù síbi àwọn amẹ́là anábì ní fámánì tákọ̀ ṣubuhat fọ́kọ̀ di sẹ́bọ̀rọ̀ á ìdí nìyí ìṣesí orúdú tí ẹ̀ máa lọ lọ́nà wà á máa jẹun lọ́sàn-án àwọ̀. wọ́n pílẹ̀sì ààrẹ títí táwọn yóò ti máa dá òtù ẹ̀. ó pọ́ sùkúkú rẹ̀ ń tòótọ́ èrùdù rẹ̀ jọmọlúàbí rẹ̀ ó ti ń tà lọ́pọ̀ torí pé ìdáhùn yóò kọ́kọ́ máa sọ pé àátàkà àádá sí ìrọ̀lá ìṣòro láàyè àlè ọlọ́run bo láti rí ti ń tú rẹ̀ síta ẹni tó bá nílà aká ẹ̀ kò kí ń fẹ́ fi àìsàn hàn ọ̀dùgbà táìsàn yẹn ọ̀bá gbà ọ̀lẹ́ èèyàn ò ní tẹ́wá sí níwájú kẹrìndì ìbílẹ̀ kọ́ mọ́ lọ ẹni tó bá fẹ́ sí ẹ̀yìn nínú sá òtò wà òtò òtò tọ̀rẹ́ tọ́lìbù ẹ̀mí ni ṣùgbọ́n ilé ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kí kí nílé olójókòlẹ̀ mọ́lúwàbí rẹ̀ ló wé sí ọmọ ni tọ́kọ̀ ṣùgbọ́n pápọ̀ sí títàkùn àá ìdí ìdí àwọn tó wá rújú pọ̀ èèyàn díẹ̀ lọ́wọ́ àmà ẹlòmí ilé màkán bẹ̀ fún ọmọ kejì tọ́gbọ̀dẹ̀ tọ́gbọ̀rọ̀ àá ìdí ìdí ẹni tó wá sọ pé ibi tó ń bẹ́ dúó lé lórí òun ni ìntọ́ rújú lòun fẹ́ máa ṣe anẹ́bìnrin wákọ̀ àti haram ó ti bọ́ sínú haram irú yíhun ọ̀rọ̀ yìí ní ìsìnké kó tí ìkó tí àrọ̀ bá rẹ̀ but principle ni wọ́n ń pè ní sọ́dún kí wọ́n pè sọ́dún kele ni bí àìdá tí ó ṣẹlẹ̀ kí ẹ fi bẹ́ǹkì kí ní ó aṣọ kan wà bẹ́ẹ̀ pé tọ́bá ń tà ń lù táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní rí wọ́n mọ̀ wọ́ káàkiri ni ẹ má gbèrú aṣọ wa nù yẹ pé àwọn aṣọ bí wọ́n sọ pé inú ilé nìkan bí ẹgbẹ́ ti mọ̀ wọ̀ wọ́n máa ilé gbé délùú yìí àwọn ọmọ àtà àtàǹbẹ̀ tó gbé yìí táwọn wá tẹ́lẹ̀ wọ́n mọ̀ wò ọmọ ara ni wọ́n sì mọ̀ wò káàkiri ẹ mọ́ ti tàwọ̀ aṣọ nínú wa wọ́n rí ẹ̀ ومن وقع في الشبهات وقع في الكلام ṣùgbọ́n ìjẹ́ ogun ẹni tó bá ti wá ń ṣe ṣùgbọ́n ẹni náà ló ti ń ṣe haram fẹ́ kú ní mímọ̀ ní wọ̀n nítorí bẹ́ẹ̀ wọ́n bá ń gọ́ túnmọ̀ ṣùgbọ́n àyíká ìlú tẹ̀rọ ẹ̀ yẹ̀rọ ẹ̀ ẹ̀yin tá ń sọ yìí kódà gẹ́gẹ́ bí adarajẹ̀ kan ni tó ń darajẹ̀ lẹ́gbẹ̀ẹ́ hímà ọgbà ànábì ni yóò ṣìkú ẹ̀yẹ́ta àti ìdẹ́pẹ̀ ní hímà bí kí ẹ̀yàn gbogbo olé ń kí ni ìdájọ́ ìlọ́gbà fún ilẹ̀ kan tẹ́yìn lẹ́yìn ẹwà ẹwà fẹ́ǹsì ẹ̀rá ni ìbá nílẹ̀ yìí ti dẹ́gbà fẹ́ǹsì ilẹ̀ ẹ̀rá ni gan wọ́n jílẹ̀ yìí bó ṣùgbọ́n kí ni ìdájọ́ kẹ́ fẹ́ǹsì ilẹ̀ nínú ẹ̀sìn tí ò bá tì nípa ẹ̀kọ́lé sí fẹ́ẹ́ gbé ẹ̀kẹ́ yìí ní fẹ́ǹsì ẹ̀ ní ìdájọ́ ẹ̀ ní pé haram mọ́láwájú. ìmọ̀ ìmọ̀ fẹ́ǹsì ilẹ̀ tí èsì fẹ́ẹ́ fẹ́ gbé o ọ̀nà kan ló ti tọ́ àti ẹ bá fẹ́ǹsì ẹ̀ fún àwọn nǹkan tó yẹ kí gbogbo mùsùlùmí yóò ṣe sáǹfà láti nǹkan fẹ́ǹsì ní kò dì bẹ́ẹ̀ lómi kò mọ́ dì bẹ́ẹ̀ tó fọ́ ẹ́ pé ẹ̀ṣin tó lọ́fẹ́ fi jagun tàǹkúmí tí wọ́n gùn tí wọ́n pàjẹ́ màálù tí wọ́n jẹ lójú ogun mùsùlùmí àti bàbá ní mùsùlùmí nìkan la yìí ṣe lè fi wọ́n kẹ́mi nìkan wá ní pé ilẹ̀ yóò àwọn ẹran tẹ̀lé nìkan yóò máa jẹ́ bẹ́ẹ̀ àti pé ilẹ̀ tá a fi sọ pé grazing tèmi ìgbà ẹ̀jẹ̀ ń ṣàgíríkì àwọn ẹran mi nìkan lọ́gbọ̀gbọ̀n jẹ́ ìgbà wàhálà sí anábì alìmùsùlùmùnà ṣùràkáù ṣìkálàì wàlmáì wàlná alìmùsùlùmùnà ṣùràkáù ṣìkálàì wàlmáì wàlná mùsùlùmí ò wùyà ipò nípa nǹkan mẹ́ta o lè kílèmù. nínú ọlọ́kọ̀ọ́kọ́ o ni pé graphics o lè kílèmù bẹ́ẹ̀ bó láti láti ilẹ̀ wa yìí graphics lásán àsọgbókò rẹ o torí bá ń bọ̀ lórí ìdájọ́ mi ẹ bá gbé nǹkan lẹ̀ tí ẹran rẹ lọ jẹ oko ẹlòmíì jọ kókò ní graphics grasses and weeds. المسلمون شركاء في في الغنى والماء omina èmi nìkan mo ní omi nítorí ẹ̀ ní pé èèwọ̀ ní kí àwọn bómi ṣe jẹ́ àlàálì tó ní ọgbọ́rọ̀ gómi àmú àsopọ̀ tí mo gbé ní ọgbọ́rọ̀ ta èèyàn ọgbọ́dọ̀ ta olóògbò ànábì tó pọ̀ mọ́ra wọn ẹni tó olóńgbò ẹni yé kíni o ẹni tómi àmú ọ̀gbẹ́ni tó ń tẹ̀lé olóńgbò tó ń ta tó wá lè jẹ́ mùsùlùmí sọ fún aráàlú yìí jẹ omi amúkun náà yẹn ń ta nítorí ẹ̀ nínú nǹkan àwọn ìlú bá wà lọ́dọ̀ wọn pé báwọn ti Malaysia ta lọ mọ́ omi atẹ́gùn ìta kó rẹ̀ jẹ́ kí n ta atẹ́gùn iṣẹ́ tẹ́rọ mi ìṣe tó fi ń gbélé ayé wò ọ̀fẹ́ fọ̀kanáìzà fọ̀kanáìzà tẹ́ bá ilé epo kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní pọ́ìntì yẹn kẹ́bíta ẹbá pọ́ǹpù ẹbá ti rẹ̀ kútán ẹwà lọ fún ara yìí tó jẹ́ fún pọ́ǹpù ìpàtí wọ́n rẹ̀ kútán fún ara

bẹ́ẹ̀ náà làwọn ṣùgbọ́n àwọn omi omi ìkan wà tán máa ń tẹ́lẹ̀ hàn máa ń tà tẹ́bí àtòjúwe omi tó bá ti di pé ń pákéjì sínú bọ́tù bọ̀tẹ́ èyẹ bá wá rọ omi bọ́tù ibi tó bá wá lágbára sí rè ó gbọ́dọ̀ ta èyí tó bá kù fún bẹ́ẹ̀ ṣé wọlé ó bá ti rà báyìí fún un. المسلمون شركاء بإيش؟ في الكلى والماء kí ẹ má bàa máa rò pé ọba tó nínú ẹ̀sìn ànẹ́bìkà fi ṣàlàyé ọ̀rọ̀ ni ipé ibi tán bá sọ pé ọgbà ní líì ipé kí èèyàn má débẹ̀ kàrọ̀ọ́rin yẹ̀rọ á áwọ́lẹ̀ ìfẹ́mà ànẹ́bì ni yóò ṣe àyẹ́ tààtù in tó súnmọ́ jù náà ni pé yóò súnmọ́ yóò kò síbẹ̀ torí pé this is the boundary between halal and haram tí ń darú aláwọ̀ kọ́bá ìkejì ọmọ ti bá ọmọ lé oko káàkiri tẹ́tí wọn mọ́tọ́ ní ìdẹ̀rẹ̀ rẹ̀ ibi tẹ́ ẹ̀ máa ń lọ ṣe ẹ máa ní ìsìn èèwọ̀ ni kí ọkùnrin àtobìnrin kí wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn káyọ̀ jókòó rẹ̀ sínú ilé nínú wà láàrin àkànjọ jókòó náà láti múra ọlá èyí tó tó ń gẹ́ ẹ̀ṣẹ́ ní tó ẹlọ́jọ́ ń ní ọmọ ibi dá ẹ̀dí sí báyìí lọ́nà á òkà owó yìí ti àpá ìrìnlẹ̀ rà ní oníbàárà ń bá olè rẹ̀ pọ̀ ibẹ̀ náà lọ náà wọ́n lọ kọ́dá mẹ́sì yìí lọ́wọ́lá ẹjọ́ yẹn pọ̀pọ̀ lọ́dọ̀ Yusuf gbọ́lọ́dọ̀ tí a wàhámà bí i hálàwòlà àwọn àbùkálà wọn ṣùgbọ́n lọ́dọ̀ tí àbílọ́dọ̀ àyókù wọ́n làkọ́dá mọ́tí bí i wàhámà bí i lọ́wọ́lá àwọn àbùkálà wọn tó yẹ pé èèyàn ọlọ́run bá o èèyàn bá ti rí ní ọ̀dà fi hàn kagbọ́ ẹbá ìsì anábì gàbọ́ ìyọ́ra ọ̀lẹ̀ ìlímà ẹni tó náà bá fẹ́ mú ó fẹ́ bá bí jíre ṣe rúgbọ̀ kúrò kó rọra máa fa toró ní ọ̀rọ̀ àgbà ọ̀padà dé màhálù gíní o màhálù ìfarò òun robi tí ò ń ṣe rúgbà ẹ̀hẹ́n rọra tó bá ti rí iṣẹ́ ẹ̀kù sí pé kó má pọ́ìntì tí ó fi súnmọ́ bí tí irun bá ti bẹ̀rẹ̀ àìjẹ́bẹ̀ kíkọ́ lókè كالراعي أنا يوشك أن يرتعش ẹni kò sí ní ṣe é ṣe wọ́n ẹnìkan ẹgbẹ́ wọlé wọlé wọ́n ti ẹ̀mọ́ mọ́ ó ti tó gbé lọ ọkà bá ó ti fárùn bọ̀ nígbà bọ́ ìgbàdì wọ́n náà wíyàn gidi tó já lù sílẹ̀ gbogbo ẹgẹrun tẹ́lẹ̀ mo arí rí o wà ní wọlé ṣúlẹ̀ ẹjọ́ gbé kí fárùn bọ̀ ṣùgbọ́n kò lè lẹ́ẹ̀kọ́ padà kò lè ṣe kí wọ́n ti sọ fún tó bá débẹ̀ pé ẹ̀yìn bá bí o kàrọ ẹ̀yìn ó dàbí ẹ̀fẹ̀ ní o yẹ́ra á rẹ̀ sí ìrìn ó ṣe kọ̀ ẹ̀yẹ tààfin ká tó kú lórí ibẹ̀ àwọn ẹ̀kọ́ tí àwọn afáàmì ń ṣàlàyé ó pọ̀ a pé ọ̀rọ̀ ṣúgbà rí gbogbo èèyàn kọ́ lọ́mọ àwọn èèyàn tó sì mọ̀ náà pọ̀ tọ́lọ́wọ̀n bá jáwọn kọ̀ọ̀kan mọ̀ ẹ̀sìn wọn ò rújì kò sí ìrújú náà wà àbúwà yìí ìyẹn rìn pé in tó kù ní pé mi ò tí mà kí n lọ bèèrè lọ́dọ̀ ẹni tó mà ó ti bá ẹni kẹmọ ni pé kódà nẹ́bì kan sọ báwọn kan rújú mẹ́sì wàhálẹ̀ yìí ti pọ́jú fún àwọn kan mọ̀ nípa tó rújú fún wọn iná nígbà kan ní tọ́lìbẹ̀ ẹ̀lù iná nígbà kan ní ọ̀làmá iná nígbà àwọn kan ní mọ̀hàdìsú nà nìyẹn àwọn ẹni wọ́n ní àhìlíyà ìwá tí wọ́n ní ẹ̀ àìjẹ́bẹ̀ fẹ́ pé bó ṣe rújú ẹ̀ náà ló wà ẹ̀sìn wa ò pé bá ṣe ló pé ẹ̀sìn wa ò ṣe kíni ò pé bá bí a ṣe ló pé ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ò ní pé kíyàn máa dún ní máa mùsùlùmí ha ìtòrújú bóun ni wọ́n fẹ́ máa mú ṣe pé bàbá ti rújú ẹ̀ sí ìdí ìlè ṣe yẹn náà sádán ìkíni ò èyí tó tó wá tẹ̀lé ni pé kí ni máa ń fa ìrújú gẹ̀ẹ́jú torí pé ọlọ́run bá lẹ́sìn ọ̀rẹ́ lẹ́bí ẹnzẹ̀lẹ̀ àìlà àti ìgbìdàbọ̀ lẹ́yìn ẹjẹ́ àìlẹ̀hú alẹ́bí ọlọ́run ní ẹ̀sìn yóò wò ní wọ́gbọ̀wọ̀gbọ̀ ó fèjì kí wọ́n ló máa ń fa àwọn àfá owó bẹ̀ alákọ̀ọ́kọ́ ṣe fún وكل من يدعي بالعلم معرفة عرفت شيئا غابت عنك أشياء إن كان يما ما شوف من قلة لأنه في مجال هي ماريو تون إن تون لا كاي إنه مسلمي ولا بنتو بعد ما نقول لا أجل قلة العلم إيه تو تتعلي شوف قلة العلم اللي بني رادي نيود آه سبحان الله سؤالي تيجي واحد ni mo ti wá ń ṣe ìran mi lọ láti jọ yìí abínibí kí wá ṣe nǹkan báyìí ẹlẹ́mí ó ti sọ pé kò sí nǹkan kan ó lè yàtọ̀ sí sáàtọ̀ ìtìtẹ̀ kí lẹ́tọ́ ẹ̀lì tẹ́bá tí wọ́n sọ pé inú inú òkúrú ju ẹ̀ tó ẹgbẹ́ ẹgbẹ́ òní ẹ àìdèdè mọ̀ báyìí ti ń wà nísìnyí ọ̀rọ̀ kéèyàn mu ti já ìgbà kọ́kọ́ bẹ̀rẹ̀ orí ni àwọn àǹfààní sáwọ́dí sọ lórí nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rí mẹ́rin ní ìdí mímú sí àfà tó ní oṣù ṣùgbọ́n ní ìsinmi ẹ̀fọ́ sọ pé ọ̀rọ̀ ṣìgá ìdó wa mẹ́rin pé látara tuntun àti ẹ̀líyà wọ́n sọ pé ìmọ̀ pa èèyàn gan fún àríwọ̀n kọ́ díẹ̀ díẹ̀ dénú ọ̀là tó lùkù bí ẹ̀yí kú kẹ́nìkan bá ìtún sọ gbọ́rọ̀ sí ìjà fún fún dé gẹ́gẹ́ nù ọlọ́ni ẹmọ́ fara yín ayà ń dìgbẹ́ ẹ̀gbẹ́ náà ẹ̀ mẹ́rin ló rán ní òfin ní òfin sí gbádùn ẹ̀rí tó dárúkọ sí ìjà báyìí kìlẹ̀tún ẹlẹ́ẹ̀kejì ní kìlẹ̀tún fáàmù eléyìí náà lágbára ẹlẹ́rẹ́ ọmọ àdíyí sí báyìí ìsìnkú wọ́nyí yóò sì ha lágbọ̀nbìlànà tẹ̀kí má ṣe tó yẹn náà ni ó ṣe tó ṣùgbọ́n bóyá nǹkan tó ní ìdí ìdí àdíyí lè òní kó lọ wádìí ìdí kan tí ó túmọ̀ tó wà mẹ́rin yọba yẹn jẹ́ àdúgbò rí ayé tí ó túmọ̀ tó wà mẹ́rin yọba yẹn jẹ́ lọ́ọ̀bá ní nóò pẹ̀lú àdìsí tó wà lọ́dọ̀ wà yìí nítorí kó jẹ́ mọ́lá àbòdó aláìní pé báyìí sílẹ̀ kí ló tó fẹ́ àìmọ́gbọ̀ yìí rẹ̀ ìdí fáwọn sì máa ń padà dé kì í ṣe ọ̀kan yẹn máa dúró lé lórí ìmọ̀ ọ̀mà kúmọ̀ lọ́lọ́run ti sàánú ẹ̀ lé lórí ọlọ́run bá ní ti sàánú àwọn irú àwọn ṣẹ́kùn kọ́lọ̀gbà kẹ́ wọn ṣẹ́gẹ́ ní ọ̀tẹ̀ yìí ní òṣèlú ìlú tó bá lẹ́jọ́ ní mímọ̀ ọkọ̀dọ̀ rìn lójú ọ̀nà wọn ni you have to trade their back. torí pé wọn náà rìn lójú ọ̀nà tó lọ wájú ni àwọn kankan tí wọ́n ti rò pé kò lè pọ́ sípò inú ẹ̀sìn ní nọ́mbà májì tí wọ́n fún pé àá ah, tí ah, ò wá kele yìí tí ò wá rélé yìí ah, kò rí bẹ́ẹ̀ nílẹ̀ tó ta. lẹ́yìn tó bá rádìí ìsìta anábìrì bisimilá alhamdulillah la ilaha illallah akbar la arba kalimati la yadurruka bi ayyihinna ibtada la yadurruka bi ayyihinna ibtada subhanallah alhamdulillah la ilaha illallah ọ̀rọ̀ mẹ́rin èyí tó bá fi bẹ̀rẹ̀ kò fẹ́ ìtò ọ̀rọ̀ ìjìnlẹ̀ olè tí má fẹ́ bẹ̀rẹ̀ wá sí ní ìsinmi lè ṣe sùhánà láì mọ́ṣà alhamdulillah kò náà lè ló máa di láti ṣe ọ̀gbà ẹ̀ ṣùgbọ́n ó kú kó lọ máa di ìsinmi wa ń bò mí lọ́gbẹ́ rárá o sáré bí ó bá sọ̀rọ̀ ó ní ó kú tó má tójú yóò ájà èyí sáré bí ma fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní alhamdulillah yóò dùgbẹ́ fọlọ́ sáré bí ó bá kó lẹ́tà tò ní bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah yóò bá bẹ̀rẹ̀ òṣèlú kí ló ń kọ́ bísmìlá

látàkùrùjù àlẹ́yìí ẹ gbọ́dọ̀ jáde lé wọn lórí má àkọ́mú ìkúmù sọ́lá tọ́bá ń kírù àbí hàtà àtàrà nínú kúfrán gbogbo ọ̀tọ̀ bá rí kí ẹ kọ́ tó fò lé wọn lórí ṣé wọ́n rí ìsìn ẹ wàá pè mùsùlùmí àbí ẹni tí ń lo ẹni tí òfin àtọwọ́dá ó fi òsójú ẹ náà sí alẹ́ protest kúfùrọ̀ bọ̀ wà ẹwà lọ́gbọ́ ó dáa àti gbọ́ ó tún wá kún nǹkan bí tẹ́ bọ́ ànábì ni wọ́n gbé àwọn èèyàn kan dìde ní lórí àwọn olórí kan wà táwọn bá dé báyìí wọ́n máa lù yí wọ́n máa fìyà jẹ yín lọ́nà tí ọ̀dá ànábì ni ẹ gbọ́dọ̀ ìdíkà ìmọ̀ ẹgbẹ́ sáwọn mọ́ọ̀hà máa làkú ìdíkà ìmọ̀ obìnrin olóòdìkẹ́ mọ́ ìbẹ̀ ìdẹ́ ẹfẹ́ kọ́lọ́sì máa jí pẹ̀lú wọn fara ah ọwọ́ ń bèèrè lọ́wọ́ àwọn gbogbo ẹ̀dẹ́bí káà ní jáde lẹ́nu kí ẹ̀mọ́ jáde lọ lórí àtẹ́sà ọ̀rọ̀ ẹ̀mọ́ tuntun bọ̀ wá. àwọn àbáàrí wa yọ jáde tẹ̀kọ̀ ìdí ọ̀bá ti fi ṣètọ́ra pípẹ́ lágbára láti gba ìjọba ọjọ́. abẹ́rẹ́ pé tẹ́ báyìí lè dán ògán kódà tẹ́ bá gbà pọ̀ fẹ́ sún ní Nàìjíríà àwọn àkántó wà ń bì ọlọ́run kọ́ sàánú tí èèbùkọ́ àrámù bá gba ìjọba nàìjíríà ọlọ́run tó ṣẹlẹ̀ tọ́bá gba nàìjíríà ti ṣe sára ti dúró wọ́n ní dúró tẹ́tù kan gbogbo àwọn tí wọ́n fẹ́ pọ́ǹpù wọn tẹ́lẹ̀ àtàwọn táǹsẹ̀sì opportunity ló nípa àwọn islamic pọ́ǹpù wọn wà máa rọ̀ bí òjò ìdí òjò wọn rí bí jẹ́rì gẹ́gẹ́ mọ́ kó wàhálà àti ti àìgbé sí yé kí lẹ́tọ̀ ìfà ẹ̀bá bí wọ́n náà nìsí wọ́n ni pé ọlọ́wọ́ bá ní wọ́n jí lórí mùsùlùmí iná káàfàtàn kàmà ẹ̀kọ́ tí ó lẹ́kọ́ gbogbo wọn ni ó gbogbo wọn ni ó abẹ́ tó mú àdé lọ́nà fún pa fún pa ọ̀nà yẹn tó lè tún rí kúmọ̀rọ̀ lẹ́gbà ń bẹ̀ ẹ wà lọ́gbà níbi báwọn kan gbé nàìjíríà kó ló bá jíù gbé ìbàlẹ́ ni ó sì tún kú kódà níbi fẹ́ san gbèsè ọwọ́ ló ti lọ yá owó àbí òkò yìí ànábì fẹ́ kú ó ti jẹ jíù kan ní gbèsè ó fi kí ní sọ́dọ̀ ẹ̀ ìdímọ̀ bí ìjagun sọ́dọ̀ ẹ̀ yẹ́nì pé láyẹ̀ ní ákùnmọ̀ láwọn ilẹ̀ nílẹ̀ lábẹ́ ọ̀pọ̀ àtìlógún kìí ilẹ̀ tó ń fà láìkí yóò gá tó sàlàyé lọ́tọ̀ nínú ẹni pé àtọ̀sírò fi tẹ̀jẹ́bò kí mọ́ máa kí kí mọ́ máa nílà káàkiri omi sí àdé ní àmáka ti gbé gbé tọ́ ẹ̀gbọ́n bá ní ìjà lẹ́bi ní gbé gíní ọ̀ ẹ̀jẹ̀ tó títù tẹ́ǹfìrò ọba ti lọ yá ó yá náà ni yóò gbàgbé bá lẹ́bi ní pé látẹ̀tẹ̀ mẹ́ta ò lè kọ́ ẹ́ àdúgbò yẹn ti gbọ́dọ̀ máa ronú sí àdíìsì wọn lára fáyìn ò ṣe fi àlẹ́ fi iṣẹ́ gàlàgbà ní pétọ̀ nínú advice olóbẹ́ bá wọn tán wà ní Palestine ó ní gbogbo ọmọ ṣe ìjọra kan kú òní lóye ẹni kí àwọn èèyàn ń pè wọn wọn ni pé ẹ̀mọ̀ gbọ́rọ̀ ẹ̀mọ̀ owó fatuwa ká ṣe ìjọra nílùú bàbá wọn àwọn àfẹ́ ilé àìjọ àti rìfáàsì nìkan náà mọ̀ wọn mọ contemporary gíní ìlú ẹ̀mọ̀ wọn rí nínú olùwà bẹ̀. ẹ má wọ èmi sọ bí wọ́n ní pé ìdí tẹ́mi sọ fún yín bẹ́ẹ̀ ni pé ànábì ìlú bàbá rẹ̀ wà á ń tà ẹ́ lóun ìhàrẹ̀. àwọn ẹni ò ní mọ̀ báyà kùránì gan náà ń takò ìwọ yóò hélò bí ìlú rẹ̀ rẹ̀ ọmọ ọkọ ní jáde nígbà tọ́lọ́ ni tẹ́lẹ̀ wọ́n ní rárá o pé fídíò dáyìn ọ̀hún fídíò ayé àtijọ́ kí n là tó ń ilẹ̀ tẹ̀dẹ̀bọ̀ tẹ̀síìr tẹ̀síìr fi tẹ̀dẹ̀bọ̀ èyí tó parí ẹ̀yẹn ló wá burú jù nínú gbogbo tí máa ń fa ṣubú à ṣubú à eléyìí ọ̀dà àwọn ẹ̀yọ́kù ó sì lè ṣe àlè ṣe àtìbá tẹ bá yìí ó sì lè gbọ́ ó ní sùn òǹkọ́ in tó ń ní lọ́kàn fún ara rẹ̀ tẹ́lẹ̀ kí nǹkan máa dàbú náà yìí ó gbogbo ẹni máa silence báyìí mo fẹ́ jọ lórí ó wà lọ́wọ́ pé àtìkọ́ ni pé kọ́ọ́lì tó ọ̀ kọ́ọ́lì tó ọba fẹ́ káwọn èèyàn mẹ́ ìjọ tẹ́ bá ti rẹ́nìkan fẹ́ gbé ká máa ṣàgbéjúwe ìbò ní ìjókòó tẹ́ máa ń jókòó ti ìjókòó ẹni mímà lónìí tẹ́nìkan bá ti sọ̀rọ̀ báyìí ó ló pinnu ọ̀tẹ́ ni tẹ́gbẹ́ àwọn èèyàn máa sọ̀pọ̀tò àwọn máa súnmọ́ ní sáńtà pápá ilẹ̀ ní tẹ́nìkan wọ mọ́ṣáláṣí ní ìgbà máa kí wọn lọ from nowhere kí máa mú kódà àwọn tó wà láì fourth line wọn àmọ́ pé mọ́ mú ṣe ní sí ní third line or fourth ó wá correct ni tọ́bá sálámà ẹ̀wọ̀n pé talẹ́ ni talẹ́ ni tọ́lọ̀ bá tó wá bùn lóhùn àwọn èèyàn ìlú tẹ́jọ́ náà níbi tí ẹlẹ́ wọn kọ́ mẹ́fà rẹ̀. no táníyàn rẹ̀ bá dá nítorí ṣe òsì problem ṣùgbọ́n táníyàn rẹ̀ bá dá wàhálà ṣubú àníbá ní ti dá wàhálà ní. kọ́lé sọ̀rọ̀ nínú pé ọ̀rọ̀ ṣubú àrẹ̀ nínú ẹ̀sìn kò sí ta bá wo gbogbo táńdálẹ̀ táńdálẹ̀ nìkan sheikh abdulmohsen abbas ẹ̀fọ́ abdullahi jabata ló sọ ilé ìfún nígbà táwọn lọ múra àwọn jáde pé káwọn táà fọ́ nǹkan bò lọ. so nígbà táwọn wà níbi ìjókòó yìí àwọn jáde pé wọ́n wá sọ pé gbogbo ìdílé bẹ́ẹ̀ yìí tẹ̀lé ní ayé wàrọ̀ àhún ahadu ṣèyí wàrọ̀ àhún ahadu one of two things must wọ́n ẹgbẹ́ ẹlọ́mọ ogun ìmọ̀ màálùn àwọn ìmọ̀ ìjà nínú ẹ pé ohun owó àbí kò fẹ́ kó wò rẹ̀ sọ àbí ipò mìírí ilé ìbẹ́rẹ̀ ẹ̀yẹ mi tí ẹ bá wú ọkẹ lórí rẹ̀ gbà èmi náà fẹ́ nípò ilé ìṣó ìkọ ilé ìṣòro burúkú ó ní púpọ̀ náà ẹlòmíì tí wọ́n farabalẹ̀ ẹ́ndàdúgbò kọ́lọ́wọ́n bá aláàkóso so àdìsí tá a kọ́ lé ní abá adélẹ́bù pé fọ́mọ̀lì sọ́tọ̀ ṣùgbọ́n fọ́kọ̀lì sọ́bùrọ̀ta dìrí nìyí kí la fẹ́ mú bẹ̀ ká jáde kúrò níbi ṣùgbọ́n ẹ̀kejì ìmọ̀ nípa ṣùgbọ́n يتبين أو يتميز به بهذا العلم طالب علم انت ما في معفى أتوسي آمين جنرال بيسي ونجينيو

èyí tí wọ́n mọ̀ ẹ̀yìn lẹ́yìn ilé ẹmọ bára yín kà èyí tẹ́mi bẹ́ẹ̀ mọ̀ ni pé sáàdì ìbí tá a lè fi ṣiṣẹ́ àwọn amínú tọ́lùbẹ̀ ìlú òun wò pé ó dá o ta ló tó àgbà ara sọ́dọ̀ amash torí pé àwọn tó dárúkọ lókè yẹn wọn ò ṣe é amash àbùsọ́lẹ̀ àbúrẹ́rẹ́ àwọn ó yẹ tó dákẹ́ tó gbà á lásọ̀dọ̀ tó bá ti wá lọ ń dárúkọ àbá àdárúkọ ẹnìkan jọ́ta tí ẹ̀rẹ́ eh, tí mo pé tọ̀ ẹ̀ẹ́dì kan dárúkọ àìkíndínì tó kéje lẹ́yìn àhàlà ìtìláàkì ṣùgbọ́n ní dárúkọ orú yìí bẹ̀ kágbà lẹ́gbẹ̀ẹ́ kan àbá àbá mo ń kọrọ̀ ẹ̀dùn kódà ó yẹ báwọn tó dárúkọ síwájú ìṣẹ́ irú yìí ní ìsìn ṣùgbọ́n àyọ́dọ̀ ẹ̀lòmí kí ni mo pé lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàtà náà bẹ̀rẹ̀ ẹwà ní ìta hàn ìjẹ́ orí sánàjì ẹ̀dọ́dọ̀ ọ̀tàlùgbà ìtàrẹ̀sára mọ́ aláti gbogbo àtàhá tí lé báyìí tàtàhá sósọ̀ ẹ̀ pùtánà wọ́n tó bá ti gbé ìmìnà fẹ́ wà díẹ̀ wọ́n lọ́ ẹ̀jẹ́ ìbá tún ìjókòlẹ̀ ní ìsìn ìmáàmù Sàyúdí ó sọ pé ti báàbù tọ̀sẹ̀ àti tọ̀sẹ̀ wọn àti olófarú ìtàlà àgbárí náà lè padà jáde wá sí àwọn yẹn sì tún ṣe nínú àdíjì sẹ́gàrà àgbárí náà tún lè gbà tàbá díjú lẹ́gbẹ̀ẹ́ kan gẹ́gẹ́ bí àdíjì láàbà gbọ́nà ọ̀tẹ́lẹ̀tẹ̀ ọ̀rọ̀ kò sábàtà àjírò insha Allah àdíjì tó sàhẹ́ ṣùgbọ́n bó ṣe sọ hí yẹn a sọ pé ó yẹ kó wá pẹ̀lú faibon tí àdúrà yẹn ò gbọdọ̀ ha wájú bí nǹkan ní wàá gbà wájú mọ̀jú wúlò ojú làáyìn ní gíní o náà fáwọn ń dọ̀ àjọ tí a bá ti lè gbà ní ìlàbá ti lè rí ìyẹn tó tàwọn jámọ̀ ẹ̀yìn ẹlòmíì náà ti ń gbọ́ ní jìnnà tí ń ṣe ní wọn gbé ẹwù ẹtù ti bẹ̀rẹ̀ àtọ́rọ̀ ṣúpọ̀ ẹ̀dọ́ mú ṣúpọ̀ àmì wà kílẹ̀ ń sọ ní ìsìn ẹni ìsìn àbí ìdá àmà ìbọ́nà mẹ́rin náà ló dúró òwá nígbàtàjẹ́ ni yá ah, bàtà rúgbò bàtà ilé lórí ikú àti tàbánà sí lákà kẹrin jẹ́ rúgbò yóò kù ìdán fi wọ́n máa ní kìtò wọ́n yìí sọ pé owó rà lórí tó ṣe àwọn ẹni pé bẹ́ẹ̀ ni ó dáa gbọ́ kò lè pamọ́ gáárẹ̀ àtàlẹ́ fún pẹ̀lú pàdé àmọ́ ìṣe ní gidi o ah, wọ́n ti orí ìdí náà ṣùgbọ́n àrẹ́ ṣe tí a máa ń tọrùn bọ̀ ibi gbogbo agbọ̀dọ̀ máa lélé ayébájú pé ọlọ́mọṣẹ́wálé ń ṣubú àwọn innahu waliyyu dhalika al-qadiru alayh so tó bá ti pé nǹkan ṣubú à kátá fún ni o torí pé tí nǹkan bá ilé jẹ́ tó rújú ẹ̀yìn ẹ̀ máa gbọ́ afáwa mọ̀tọ́rọ̀ ìdẹ́gbà Abdullah kí wọ́n gbọ́ wọn alu tabi'in ó ní la'an yaqula li rabbi yawm al-qiyamah لأن يقول لي ربي يوم القيامة ألا فعلت خير لي وأحب إلي من أن يقول لي لما فعلت أني إنتي وبعد يوم القيامة أني قال أبا بيبي كيلو دي تو شنكاي ó dùn mọ́ mi jù kọ́lọ̀ ń sọ pé ṣé mo rán torí tó bá lọ ṣe tó bá lọ jẹ́ ìwọ̀ ọmọ rógò prism tàbẹ́ká pé yìí sátẹ́n ìzẹ̀ríyà ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀ karùn-ún àǹfààní gbé àwọn nǹkan máa ń mọ̀ mọ́ pa ẹ̀ tó bá yẹ báwọn kan nímọ̀ nípa ṣubú àní ẹ̀sìn wa yìí wàhálà ní ọba jẹ́ àti báwọn kankan wà tọ́lọ̀ ọ̀sàlẹ̀ fún wa ibi tá a ti kọ̀ǹtínú lọ́la rẹ̀ kọ́lọ̀ ń bá ọ̀la fún ṣe rán fún gbogbo ìta awí tó bá tọ́lọ̀ ọ̀mù kọ́lọ̀ ń bá lẹ́sìn èyí tá a bá wí ìta ṣe ní sí ìgbẹ́ kọ́lọ̀ mójútó ìdájọ́ wa وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين نعم الحمد لله nípa ọ̀rọ̀ ìrújú tó wà fún kébùsì ẹni tó fẹ́ fẹ́ èèyàn kan tí wọ́n ń kẹ́fì àwọn kankan nípa rẹ̀ ó yẹ pé ó náà ju pé kìíní tẹ́ tó lè torí àtúntò òun fẹ́ yẹn ní bóyá lọ́kùnrin àbúlóbìnrin ó dìbẹ̀ lórí tí èèyàn bá tó bá eléyìí ti gbé sí ọ̀rọ̀ aláàràmù bí ọkàn yàn ló kù báyìí ẹni yìí pẹ̀lú tí mo ń sọ yìí ṣe mo pé àlejò ṣe tó ọkàn tí ẹ̀ ló kù bó bá ti wò ní sáníkì èèyàn wò ló ti wò ṣùgbọ́n tó wá ń rántí gẹ́gẹ́ pé è báyìí báyìí báyìí gẹ́gẹ́ wọ́n sọ pé màmá bàbá rẹ̀ wọ́n yà wò ìbò tó kú ni bàbá àǹtí màmá rẹ̀ òun náà ṣe kí ni báàgì wọ́n lé bàbá àǹtí ẹ̀ mú lójú ọ̀nà ọlọ́run bá àlá àkọ́mọ̀ sàánú wa wọ́n ọlọ́run bá gbájú àti ẹjẹ́ wẹ́lò mi ó iṣẹ́ ọkàn ló tó jẹ́ bá ní kò ẹ̀yìn nílẹ̀ ẹ̀ ṣẹ̀dẹ̀ta ọlọ́run bá sì fẹ́ kò sí iṣẹ́ ọ̀tẹ̀lẹ̀ tó ọkàn wọ́n pé ìdí tó fẹ́ máa tọ́ bàlá bọ́rú nílẹ̀ nìsáà ìjólù mọ́bí tí ní wá lọ́mọ wà ní ilé kí wọ́n lọ́mọ ro nǹkan míì ọlọ́run ó dojú ọ̀ náà. ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbópa ọ̀rọ̀ gírẹ́sùn tó pẹ́ tọ̀ ọ̀rọ̀ gọ́fẹ́ǹsì pé tó bá jẹ́ pé ilẹ̀ nílẹ̀ rà bẹ́ẹ̀ ni kò sí fọ́nbọ̀ ní ní ẹ̀sìn òkú pé ní mílíkù nǹkan yẹn tó pé ẹ̀mọ̀ ìpáwọn ẹ̀rọ ní síbẹ̀. ìgbómàlú rẹ̀ síbẹ̀. èèwọ̀ ni èmi fẹ́ bá wọn tó tún pé ó lọ ń gbin gíráàsì náà gíráàsì fún yẹn gbin ní gíráàsì tó lálẹ́ wù. sẹ́yìn ní ẹ lọ bárakìlá bí wọ́n fẹ́ sọ lọ nínú èyí tó lálẹ́ wù ó là ń sọ. sẹ́yìn ìdán pì tẹ wá gbé fẹ́ràn yín máa jẹ sẹ́yìn mi bá débẹ̀ lè yọ́ wá débẹ̀ torí lọ fowó rẹ̀ ṣe kí ni o lọ fowó rẹ̀ rà á ní. a máa èyí tó lálẹ́ wù yẹn ọwọ́ fẹ́ gbé fẹ́ràn jẹ nìkan rárá ìyẹyọ kan tó lè tọ́ tẹ́lẹ̀ rìsíkì yẹn lé lórí nísì gọ́lọ̀ntà wà gbogbo ẹ̀ yóò fẹ́ dàrú sẹ́yìn ṣùgbọ́n bó ṣe rí nìyẹn àyàfi tó wájẹ́ ti dùn so bí ẹ̀ bá òpó ọ̀fẹ́ tẹ̀ yẹn ọwọ́ lọ́ra gbé irin ibi tó fẹ́ǹsì yẹn ọwọ́ àgbé àwọn màlúù tiẹ̀ tó ní tó ṣe gbọ́ ẹ̀ ọwọ́ ti gbọ́n ra gíráàsì fáwọn tí wọ́n ń ṣe lọ́dún tó fún ẹ̀ torí tó dé yìí ọ̀rọ̀ aláfàálta. aláfàálta. nítorí tó bá jẹ́ pé ọ̀rọ̀ súnmọ̀ ní ó bọ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé bóyá wọ́n ta láti sọ pé hmm. ẹni tí wọ́n hmm. pé ọlọ́run bá sọ̀rọ̀ àtàlà padà bí léèrè pé léèrè ò ṣe é hmm. ju pé òpadà wá sí lọ fún kẹmẹ́rà sí. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ àlọ́ sílẹ̀ mo ò bẹ́ẹ̀ yẹn ti kí ẹ̀. anábì ní sọ́lọ́ rẹ̀ sílẹ̀ má a má tukùn bí i fáàtù mímú àtàkà àbá yẹn ò sọ fún ma bọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kan jẹ́ ẹ̀ṣẹ̀ kan lọ ẹ̀ṣẹ̀ pé o ṣàṣe ètò ó ju ó kéré sí ẹ̀ṣẹ̀ pé o ṣàṣe jù lọ àṣẹ ètò ni pé allah fa'alta kí ló tó ṣe tó ọlọ́run ṣètò ti fún aláyè pé a lè bọ́ ń bí bó ṣe tó pẹ̀lú àdìsànàbì máa mọ́ tó kò bí yìí fáàtù nínú mọ̀tẹ̀dọ̀ àti ìdí máa ní ẹsẹ̀ ohun súnà ànábì délẹ́bù tó lè ṣe dé náà gbìyànjú ṣùgbọ́n kò sí ní ìfọṣẹ́ tó torí àìṣe tó yẹn náà lè ti sára bí kéèyàn sì máa rí àánú tó ṣùgbọ́n yìí yóò dùn máa yẹn yìí sì ní rí ìbínú ọlọ́run bí ẹni tí ọlọ́run gbélé lẹ́wà ní rárá o ìtọ́lọ̀ ṣe òkú àti ìdùnnú àtànáfù ọ̀rọ̀ ọdẹ bá ń pè é kọjá ìfúrọ̀ tẹ̀fúrí wọ ìfúrọ̀ tó sẹ́yìn tó dà ìtàbàǹsọ́nsìn ó ń bú méjèèjì ní ṣùgbọ́n bú kẹjù kan lọ wọ́n lọ ní máa dà fọ̀rọ̀tà olóore fún ti kọ́lọ̀ ń bú èpè ní máa dà àfọ̀rọ̀tà kọ́lọ̀ ní kí lè tó ṣe tó ìtàbàǹsọ láàrin ẹja mú ẹ̀gbáhùn gidi wa ẹlòmí àfáà ní ẹni tí ó ń bọ́ọ̀lì tó gẹ kọ́bà

àtẹlẹ́kù ìkọjẹ́ inú àlà kò dá so ìwá ṣàṣẹ ètò náà dá elmufuritu náà torí pé àwọn ènìyàn náà mufuritu onẹni tó náà ṣàṣẹ ètò ọlọ́ọ̀bọ àbí mufarrit tó yẹ bá ń ṣe ẹni ó ṣe kí ni ó ṣàṣẹ ètò ẹni tó wá ṣàṣẹ ètò ní kí ẹ máa yọ zàká àṣẹ ètò ni kí ẹ máa parọ́ àti ètò ni gbogbo àǹkan iná ló sì ní àwọn àjọ ọlọ́run kí ẹ máa jalè àti ètò ni tó bá ní ìsìn ọlọ́run kó sànù. ohun ẹ òrùjú wà ní ọ̀rọ̀ tọ́kì náà import tó tó wà ní Ìrújú lè wà ń ó sì lè sí a ní ṣe èrò sílé wa bí ọ̀rọ̀ àwọn imported eh, poultry àwọn bẹ́ẹ̀ ni ó lè wà ń bẹ̀ so ká má sọ pé wọ́n gbé ẹran agbé poultry wọlé láti India ni irú ẹran ẹ̀ àdìsáré jẹ ìrújú ti wà ń bẹ̀ ọ̀dọ̀ tó bá kílẹ̀ wọ́n sọ pé bí Mumbai àbí Mumbai yìí gbàgbé bẹ̀rẹ̀ ti gbé wá nínú India ọ̀pọ̀lọpọ̀ ohun mùsùlùmí ló pọ̀ tó dé bá mi náà bá sọ pé wọ́n lọ New Delhi àbá rìn ẹ̀kejì ni pé gbé wá méjì ló lè kó bá tọ́jú abẹ́rẹ́ ọlọ́run sí àbí kí ni o ẹgbẹ́ ṣe pa àwọn nǹkan bí wà gbọ́dọ̀ tó bá mùsùlùmí rè Allahu Akbar àwa máa ń wò pé aláàrí wọ́n wà kọ́ aláàrí sí di páálí àwọn nǹkan tó jẹ́ wọ̀ wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní jẹ́ ẹwà ajá páálí ẹran míì odidi tọ́tì ẹ̀ sì bá pẹ̀lú ọrùn ẹ̀ sí kẹ̀kẹ́ aláàrí náà sì torí pé ó gbọdọ̀ dúpọ̀ ẹ̀yìn bóò lè ti pa ilé yìí tẹ́ púpọ̀ ogun kí náà rẹ̀ electrocution wọ́n bá ti ṣọ́ọ̀kì ẹ̀ pẹ̀lú electric wave báyìí ọlọ́run bẹ́ẹ̀ni ẹ̀sì bẹ̀rẹ̀ sí ní jẹ ìrìn irú yìí ní ẹ̀sì gbọdọ̀ wà bẹ́ẹ̀rì kí ẹ̀kù pẹ̀lú tí ń jẹ lórí wà pé tó bá jẹ tó kú tú kí ẹ̀ má dé bẹ́ẹ̀ni tí wọ́n jẹ́ ara wọn tó bá ti di bíúdà rẹ̀ àmì àwọn làbí wọ́n ní pé bọ́ọ̀ ní ẹgbẹ́ gba ẹran ní Malaysia ń gẹ́gẹ́ àkùnrin wọ́n ń pè ní àyà àyà àyà ẹran ń pè ní àyà sorry adìẹ ń pè ní àyà kò sí gbòrẹ́ ní àyà àwọn ará Malaysia bí kó wà sí ọmọ rẹ̀ ní ọdún sọ̀rọ̀ so in fact ní delhi èkìrí tán pa adìẹ tán pa delhi ó lé ní 3 million bẹ́ẹ̀ ilẹ̀ wí so èyí tó máa ń ṣe ni pé wọ́n sẹ́ẹ̀tì ọrùn wọn wọ́n gbóúnjẹ wọn síbi tó ń ní láti náà wọn ó dé bá ní ìdí tọ́mọ́tì sẹ́ẹ̀tì tó ń náà wọn sí báyìí ìní ẹ̀jọ̀ máa ẹ̀ ọ́ ní machine tó máa fa lọ sí ìdí sílẹ̀ ṣùgbọ́n èyí tó bá yọ ọ̀rùn fún mẹ́mbà ó gé ẹnu ẹ̀ wàhálà ní òde yìí máa ń ṣe táì tó máa ń lò ní pé tọ́mátì náà yẹn wọ́n wá sẹ́ẹ̀lì wéèbù kan bí ẹ̀lẹ́tì tó dá wíìkì tí ò lè gbọ́rùn fún ọbẹ̀ torí ló wá lè pẹ́ ibi tí kìí sílẹ̀ tí kìí pẹ́ kí nígbà náà sáré ọrùn torí pé àwọn kí ní ó pọ̀ gan-an ẹ̀rọ bá ní tọ́mátì ń sin ẹ̀dìẹ̀ ọ̀rẹ́gbẹ́ ìjẹ bá ń ti náà nínú àwọn kan ẹgbẹ́ tí yàn ń gbé ìfẹ́ ṣọ́ọ̀bù àlàáyà àwọn ìgbà wà náà nígbà táwọn ẹgbẹ́ ìdílé kọ̀ǹtánù bẹ́ẹ̀ àwọn kan níbi ìsí ṣọ́ọ̀bù pé ojú ìwé náà sì bẹ́ẹ̀ mú báyìí wọ́n bẹ́ẹ̀ pa ìbẹ̀rẹ̀ a máa ń lọ ní ẹbí wíkẹ̀ torí pé bẹ́ẹ̀ ni èrè oúnjẹ bẹ́ẹ̀ náà ló sọ àwọn ẹran yìí ìjọba ọba ti lọ tó jẹ́ ẹran tó bá ti lè rí òkà kúkan rí ọwọ́ ẹ̀ tí ń pẹran má débi ọjà ẹ mọ́ o ẹgbẹ́ fámìlì gẹ̀ẹ́nà gbogbo ṣùgbọ́n kò sáà máa rẹ̀ gbogbo mọ́rọ̀ òkà kúkan rí ìdájú pa mọ́ wà mọ́ fojú wà pé tó bá ti mú àìsàlẹ̀ tó ó lè wọ́n ní tọ́kì náà wọ́n rẹ́ pẹ́lẹ̀ ibò náà ti gbé wá náà ẹ̀bùra sí àwọn máa ń já ìran lọ́rùn kó ní ẹni gbọ́dọ̀ sọ́ra pẹ̀lú tí ó dé ráìsì bọ́lá ń dọ́yó kì í ṣe tòmátò wọ́n bá ti ń sọ̀rọ̀ wọ̀ látàkùnrin máa lẹ́nu ìjẹ́rìí fún wọn àyàlè kí náà ń sọ ẹran yìí orí yìí náà bọ́lá ọba aláàkọ́sọ. ó nípa ọ̀rọ̀ Palestine nípa àwọn tó wà ní Philippines àbí Palestine àbí Palestine Syria nítorí wọ́n lè ṣe wọ́n lè ti wọ́n lè jáde wọ́n lè ti jẹ́ra torí pé àwọn tó ń sọ̀rọ̀ àjò wọn àwọn tó jẹ́ pé tinú náà ni tó pé wọ́n lè jáde. sọ́wọ́n Palestine sálè jáde lọ bu. lọ. ṣé ṣe jẹ́ra. With regard to Palestine, I just want to ask if they can really migrate because okay, they are surrounded on all sides by countries who don't want to take them in. Uh, gbogbo wọn tó wọ́n ṣe ń ṣéǹjì bọ́lá ọ̀sẹ̀ nìyẹn lẹ́sàn wọ́n ti lè pé kéèyàn tó lè wọ kọ́ńtì kan ní yóò ní láti gba permission gbogbo ẹ̀. Bèní eléyìí ní àbájá Syria concentration camp fáwọn ará Palestine ti wà. Ní àbájá Saudi nígbà táwọn ogun wọn ṣẹ̀ bẹ̀rẹ̀ 1967 gbogbo àwọn ogun yìí. Gbogbo àwọn míì wà gbẹgbẹ́ mo ní ọ̀rẹ́ tó ọmọ Palestine ṣùgbọ́n Saudi ní ló káàkiri àwọn tán ṣe ìjírá ń báyìí tó kò ní gbogbo wàhálà yìí wọ́n ní sí pé ẹ̀ fẹ́ jáde náà wọ́n ní láti máa rìn ní pásítọ̀tì àwọn oríṣiríṣi wọ́n àní kọ́mọ̀ wá bọ̀ ìtàṣọ bí ọ̀n justifiable grand kí ló fẹ́ wá ṣe ṣé bá ní ìdíjà àwọn wàhálà wà ní ìsinmi ní ìgbà yẹn ni wọ ìgbà tí ó ṣe bí ìjírá ṣe ṣe náà ṣe òní ìsìn tó ti wá di wàhálà bóòdù ti bọ́ ń bẹ̀ ọlọ́wọ́n understand ìdẹ́ni ń sọ gbogbo kọ́ntì náà ní kálukú ní bẹ̀rù pé káwọn mọ́gbà ń sí ibẹ̀ pọ̀ síbẹ̀ náà kò sí sí àfẹ́ẹ̀sì ìsinmi náà àfẹ́ẹ̀sì wọ́n sì máa ń wà ọ̀gánáìsì wọ́n wọn bá aláàbò bá dálẹ̀ sí ìlú wa padà bó ti bó ti wà tẹ́lẹ̀ ìlú wa náà kíńbà kíńbà wa kejì àbí kíńbà wa àtijọ́ bẹ́ẹ̀ni kíńbà wa àtijọ́ ṣùgbọ́n ẹ má bẹ̀rù ó pé ó yẹ yọ bẹ́ẹ̀ni bọ́ọ̀ni ó dìdí mùsùlùmí ìsàmbọ̀ bẹ́ẹ̀ni ìsàmbọ̀ tí sábàjì dé yóò padà jáde àti pàǹfà nílé ọlọ́ọ̀bá aláọ̀tàmì nígbà tí ó iṣẹ́ sì dá ẹjọ́ ó ṣeé ṣe ọ̀rọ̀ ní ìdẹ́ni má lè ṣe ọlọ́ọ̀bá aláàbò àjọ ẹ̀ tó bá sì lè ṣe náà lè ṣe náà Malaysia lẹ́yìn wọ́n fún un wọn níbi ijọ́ tó bá tó láwọn ṣe ti kà bíi pé nínú ìlú táwọn Malaysia dúró ní mọ́ pé ah, àwọn gbọdọ̀ náà ràn lọ́wọ́ òun ní Palestine tí a máa jọ wọn Palestine tó bá àti jáde náà tún ní pọ̀ pàwọ́ ìjọba wọn West Bank kò tún ẹgbẹ́ jáde ọ̀dọ̀ Israel náà ni wọ́n tún wá ní tọ́nẹ̀tì ìtọ́jú wá wọ́n lọ́wọ́ sí tọ́nẹ̀tì plane ò lè balẹ̀ èmi ò lè débẹ̀ títún ni mọ́tò ò lè débẹ̀ they are an isolated island kó lọ́n bá aláàbọ̀tà àwọn mo ní hafi lọ́rẹ́ mi dáadáa ká ahmed ó ní níbi báyìí ní ìní búkú flight ìbá búkú flight púpọ̀ dọ̀ púpọ̀ mọjọ́ tí wọ́n ṣì í tọ́nẹ̀lì inú tọ́nẹ̀lì ni wọ́n gbà inú tọ́nẹ̀lì ló ní ìdí pé wọ́n bá fẹ́ pa wọ́n ti lè pa wọ́n sínú tọ́nẹ̀lì náà wọ́n bá aláàbọ̀ ọ̀tá àwọn èèyàn jẹ́ àbẹ̀ ìdòdọ̀ ṣùgbọ́n ní irú wọn ọmọ parẹ́ sí ìjọba ilé bí Malaysia tó bá lóun lè lọ́wọ́ ní sí gẹ̀ẹ́sì bí wàhálà jọ wà ní Yemen wọ́n lè ṣe bẹ́ẹ̀ ibi kan ọ̀bá gbára alàǹtakù àrògbò ọ̀rí wà sí ẹ̀gbẹ́ ẹgbẹ́ wọn ọ̀bá gbà wọn ẹgbẹ́ ní ogun àwọn ọmọdé